akọ́sẹ́ ètò lápò ètò yìí láti iléeṣẹ́ nígbàtí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá lárugẹ orúkọ tèmi yí padà ọmọ yín abíọ́dún ọmọ kẹ́hìndé philip ní orúkọ tèmi èmi nìkan kọ́ mo wà ní orí ètò lọ́jọ́ ti tòní ilé agbára kún fọ́fọ́fọ́fọ́fọ́ ọ̀gá wa ọ̀gá ọ̀gá ẹ ẹ̀ka ti sọ pé ọ̀gá wa bàbá wa ẹ̀gbọ́n wa bàbá bàbá àwọn náà wà ní agbára pẹ̀lú tiwa náà ẹ lẹ́yìn wọn náà a tún wá ní àlejò pàtàkì láti ìlú Òṣogbo hmm, àwọn náà ní agbára ògúnjì mi o ẹ̀rọ tẹ́ máa wo fíìmù ògúnjì mi agajì kì oògùn o àwọn náà wà ní agbára pẹ̀lú mi náà ẹgbẹ́ mo ní bàbá wa ọ̀gá wa àwọn náà wà bíbí àwọn tẹ́ máa mọ̀ tẹ́ mọ̀ yẹn náà ni torótoró àyànfẹ́ mo rí bẹ́ẹ̀ tí ń wò wọ́n Yorùbá gbọ́n Yorùbá lọ́pọ̀lọ́ àwọn náà wà pẹ̀lú mi lé agbára ní ọjọ́ títò ní ẹ ta ló wá kó gbogbo wa jáde ah <laughs> ìlú mi gangan ló kó wa jáde lọ́jọ́ tòní o ẹ rí i pé tí máa kí máa kí máa kí ọba lọ́rin máa ní sẹ́ẹ̀ù máa kí àwọn lọ́balọ́ba máa wá padà sórí kábíyèsí tèmi gangan ọba síkírù adéṣeun màá wá kí wọn màá ní kábíyèsí o ẹ á wà fún kábíyèsí tán àwọn ló gbé wa jáde lọ́jọ́ ti tòní torí kí ni torí pé à ń ṣe ìrẹsì dé ẹ rí i pé Abíọ́dún Kẹ́hìndé tó bá ti ṣe bí nǹkan àṣà òun lẹ ti máa rí mi àti lọ́dún eégún alọ́dún Ṣàngó alọ́sùn Òṣogbo alọ́dún oríṣiríṣi ọdún wo la àti ìlọ́tán tìlú tèmi gángan ọmọ ọba ni mí bí mo ṣe jẹ́ ọmọ ọba lọ́rí ọmọ ṣéwù bí mo ṣe jẹ́ ọmọ ọba gbogbo Ìgbóònà pátápátá ní ìpínlẹ̀ Kwara èmi lọmọ wọn ọmọ ọba abẹ náà ni mí ọmọ ọba wa ní ìlú Ìlọrin ọmọ emir ṣéèwù ṣùgbọ́n ṣe pé Yorùbá gbọ́n gan Yorùbá wọ pé kò ní jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ ṣe kí ni kó mọ̀ làálàá <laughs> kábíyèsí ti pè mí o olúrẹ̀sì ọmọ rẹ̀ ní o pé ọmọ mi o èmi náà ní o bàbá mi o wọ́n ní wálé ọ̀rọ̀ wà mo ní ẹ ọ̀rọ̀ wà à <laughs> èmi ò mọ̀ fi bí gbogbo ọba sí àwọn ìsí lápapọ̀ wọn ò mọ fi mí lẹ̀ wọn ni à ah, ọ wà lé ni o hmm, èmi náà bá tẹ kọ̀ létí mo bá lọ rẹ̀sì ìgbà tí mo dé rẹ̀sì iv náà fi hàn mí wọn ni afẹ́sẹ̀ ìrẹsì dé mo ní ìrẹsì dé mo ní ah, gbogbo alájọṣe gbogbo ọmọ nàìjíríà alájọṣe ìrẹsì dé pé a ti bá ìlú òlu a ti ń bá wọn ṣe báwo la ṣe wá ó wá kù ti tèmi gẹ́gẹ́ fúnra mi báwo la ṣe ni wá ní ṣe ìrẹsì dé ọdún yìí ó máa ṣe kí ni ó máa ní agbára <laughs> ọ̀sẹ̀ kan gbáko láì fi ṣe ìrẹsì dé a máa gbá bọ́ọ̀lù a máa tayọ ọlọ́pọ́n kí là á ní ṣe tán ṣùgbọ́n àṣà tó wá wà níbẹ̀ tó lágbára jù tẹ́ ẹ̀ tí ì rí ẹni pé lórí ètò yìí mo ṣe àṣètò kan lóru tá ń jó káàkiri tá ń tẹsẹ̀ ká tó wọlé tá ń fẹ́ yèrè wọlé <laughs> kékeré nìyẹn ṣé ẹ rí tirẹ̀ sí ọdún yìí ṣé ẹ rí ẹ rí ní olójú mẹ́rìndínlógún tọ́sọ́sọ́gbó ṣé ẹ rí rí ẹ ti rí àbí ṣé ẹ ti rẹ̀ sí wá lágbára ogun sọ ní <laughs> ó dàbí candle night ni ṣùgbọ́n ogun sọ ní àwọn atan ogun sọ kábíyèsí la kọ́kọ́ síde kábíyèsí á dúró síwájú àfi báyìí wọ́n gbógun sọ̀dá ní báyìí wọ́n ní mo síde fún yín o wọ́n á tanná sí i gbogbo ọmọ rẹ̀ sí pátápátá gbogbo àwọn atan ogun sọ àwọn akáàkiri gbogbo olú àwa tanná àwa máa kọrin kábíyèsí òníyẹ ọ̀nà òníyẹ ọ̀nà òníyẹ ọ̀nà pàṣíkìrì òníyẹ ọ̀nà àwa tẹ ògùn sọ káàkiri ìlú tó bá wá di ọjọ́ kejì ẹ wo ó wá máa ní agbára kí ìbọn ló máa ṣe ó máa ní agbára lórí fídì ni oríṣiríṣi àwọn èèyàn ló máa wà bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ń bọ̀ ń bẹ́ẹ̀ àwọn mínísítà gbogbo àwọn kánsẹ́lọ̀ gbogbo àwọn gbogbo gbogbo olóṣèlú pátápátá gbogbo wọn náà máa wà bẹ́ẹ̀ ah, wọn ò sì gbọ́dọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ à ah, wọ́n bọ̀ àgbé àṣà ilẹ̀ Yorùbá ga ní ìlú rẹ̀ sí ẹ wo ó máa ní agbára kábíyèsí wa ni pé ká sọ fún yín o gbogbo ọmọ ìlú rẹ̀ sí ti lé tó kó ẹ wálé gbogbo ẹ̀yin tẹ́ wà lábúrọ̀d ẹ̀yin tẹ́ wà lábújá ẹ̀yin tẹ̀ wá ń bàdàn gbogbo ẹ̀yin tẹ̀ wá ń lọrin bí steve ẹ wálé àbúrò mi ẹ wálé àṣírí kan wá wà tí mo fẹ́ sọ fún yín hmm, ẹ wo kábíyèsí ní kí n sọ fún yín pé kí gbogbo ọmọ gbogbo ọmọ ìlú rẹ̀ ti pátápátá kó wálé kábíyèsí fẹ́ súre fún gbogbo ọmọ ìlú rẹ̀ ti pátápátá ní tilé tó kó ìrètí kábíyèsí bá ti lè sú lọ́dún yìí yóò sẹ́ni gbọ́ ìwọ tó ń wọ́ ọmọ tí kábíyèsí bá fi lè súre fún ẹ tó bá ti lè sàmí ah, wàá rọmọ ìwọ tó ń wówó ìwọ tó ń pé iṣẹ́ rẹ ò lọ déédéé mọ́ gbọ́ tí kábíyèsí bá ti lè súre báyìí àrò ó rọ̀ mọ́ ni kábíyèsí wa ní wípé àwọn ò fẹ́ jẹ́ kí wọ́n máa rùkú ọ̀dọ́ wọ ìlú rẹ̀ sí pé kí wọ́n gbọ́ ọmọ ìlú rẹ̀ sí kí ní tílé tó kó ká wá kí kábíyèsí wa súre ẹ gbọ́ èmi Abíọ́dún Kẹ́hìndé Fìlẹ̀mí gan máa wà bẹ́ẹ̀ mo ti lọ lọ aṣọ mi adé mi mo ti gbé adé bàbá àṣà mo ti gbé ọjọ́ yẹn máa ṣe kí ni o gbogbo nígbà tí pátápátá gbogbo pátápátá la máa wà ń bẹ̀. ẹ wo gbogbo ọmọ ìlú rẹ̀ sí lápapọ̀ ẹ jẹ́ wálé ẹ jẹ́ gbé ìlú rẹ̀ sí lárugẹ torí lọ́jọ́ yẹn a máa ṣe ìkówójọ fún ìdàgbàsókè ìlú rẹ̀ sí lápapọ̀ ẹ wo àwọn kọ́mítì ọdún yìí ah, wọ́n mọ̀ gbìyànjú o ah, wọ́n ṣiṣẹ́ o wọ́n ti ṣe takun takun takun takun ìwọ tó wá jó ìwọ tó lọ ìwọ tó lọ ràn lọ́wọ́ tó ọjọ́ mọ bíbí ìlú rẹ̀ sí wálé tún fàyàn kan dání pé kí wọ́n á gbé àṣà ìlú rẹ̀ pé kí wọ́n ti àwọn ohun kan tó ṣẹlẹ̀ nílùú rẹ̀ kí wọ́n á wò ó gbé lárugẹ ibi tó ń ṣe nídàálẹ̀ ti tó ẹ wálé gbogbo ọmọ rẹ̀ sí lápapọ̀ kábíyèsí ló ní kí n máa sọ bẹ́ẹ̀ ẹ wo hmm, tí wọ́n bá ròyìn ìrẹsì dé ọdún ìfún ẹ ah! yóò dùn ẹ ẹ wálé ah! gbogbo orí adé tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá gbogbo wọn ni wọ́n ń bọ̀ ìlàrangún ó ń bọ̀ ìgbàjọ ìmẹ̀sí ọ̀tà ayégbajú Òṣogbo gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ Ọ̀ṣun gbogbo wọn pátápátá ni wọ́n ń bọ̀ ẹ wo ẹ bá yẹ kó jọ ẹ lójú lọ́jọ́ yẹn tẹ́ ẹ bá rí Ọọ̀ni of Ifẹ̀ lórí ìjókòó tẹ́ ẹ bá tún rí ba Gani Adams lórí ìjókòó lọ́jọ́ yẹn àwọn náà gbé àṣà ilẹ̀ Yorùbá ti ìlú rẹ̀ sí wọ́n gbé lárugẹ̀ ní ẹgbẹ́ bóyá ìlẹ́nu o ah, a á ní kí n ṣe pé bàbá mi kábíyèsí ẹ̀mí ọ̀fìlọrin á ní kí n ṣe pé wọ́n wà lamẹ́ríkà lọ́jọ́ yẹn ni àwọn ogun ò bá ṣe kí ni àwọn ogun ò bá wà bẹ́ẹ̀ tó ní gbogbo ọba olórí adé ló máa wà bẹ́ẹ̀ ó dẹ̀ ní ẹ ti gbọ́ yẹn gbogbo ọmọ rẹ̀ sì ní ti ilé tó kó ẹ kápọ̀ nǹkan tí Ògúnjìmí táwọn náà fẹ́ sọ nípa ìrẹsì ìdè ọdún yìí à ń bọ̀ a ò ọdún pé ọdún jọ ọdún pé ọdún jọ àmọ̀dán wà rèé o ọdún pé ọdún pé ọdún jọ ọdún pé ọdún jọ àmọ̀dán wà rèé o ọdún pé àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àsoròmorò ní sáwọ́ àsoròmorò bá a bá sọdọ́ yìí tán àátún ṣe tẹ̀mí ìtòwó tọmọ kábíyèsí wa ọba síkírù adéṣeun ọ̀dúnmìrìn tù òní ń pe gbogbo wa ní ọjọ́ kẹfà sí ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀bọ̀ olúrẹ̀sì tìlú rẹ̀sì pé gbogbo ọmọ rẹ̀sì nílé lóko lẹ́yìn odi àti gbogbo àwọn tí wọ́n mọ̀ tí wọ́n fẹ́ bá ṣe àpọ́nlé pé kẹ́ ẹ yọjú gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀ṣun ẹ má gbàgbé pé ọba Síkírù Adéṣeun ó ń pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbajúmọ̀ tẹ́ ẹ lókìkí sílùú Ìrẹsì Òbí Àrègbòdò Dání Eégún ó ní gbogbo yín pátápátá ìlí òní lé yín ọ̀nà òní nà yín ó lẹ́wúrí òní jẹ́ ẹkú wúrí ẹ̀wùrì òsì ní jẹ́ ẹkú wúrí ọ̀pá lọ́lọ́jọ́ ayé yín kù dandan bàbá wa ọba Síkírù Adéṣeun ó ní gbogbo ibi tẹ́ ẹ bá dé ọ̀kín ni ẹ máa jẹ́ ni bàbá wa síkírù wa ni n sọ fún yín o ọ̀dúnmìrin kejì ó ní omi ìwọ́n lára ẹja iyọ̀ ní wọ́n lára yín ewé ìwọ́n lára agi iyọ̀ ní wọ́n lára yín ìyẹ́ ìwọ́n lára ẹyẹ iyọ̀ ní wọ́n lára yín àìgórí ìlàkà àìgórí ìkàǹkà àkọsẹ́ni tí ó gorí atótó ratari olùsìkìtì mẹ́sìn nírù ẹ̀sìn omi ẹ̀sìn òjò àtòfò àtàrùn yọ̀ọ́ máa gbénú ìgbẹ́wò ìtòwò tọmọ wọlé wá báyìí àápẹ́ láyé àátúnjọ sàmọ́dún o. ẹ káwọ̀ padà ṣe ẹ ti rí báyìí pé ẹ ti gbọ́ nǹkan tí àwọn náà tí wọ́n sọ nípa ìrẹsì ọdún ẹ rí pé ìrẹsì ọdún yìí máa ti kéde ó máa ní agbẹ́rẹ́ tí wọ́n á gbé torí àyè tí ò sí ẹ gbọ́ ọ̀kan tí àwọn èèyàn tí wọ́n sọ nípa ìrẹsì ọdún ẹ kò ní jù báyìí lọ lórí ètò ní ọjọ́ tuntun ní ẹ ṣùgbọ́n tèmi bá ti dárúkọ tèmi tán <laughs> tòrótòró àyànfẹ́ bàbá bàbá nu àwọn náà máa kásẹ̀ ètò yìí ní ilẹ̀ orúkọ tèmi ò yí padà èmi ni ọmọ yín Abíọ́dún Kẹ́hìndé Philip ọmọ bíbí ìlú Ìrẹsì òbí ẹ̀rí tòrótòró yóò kí Ìrẹsì inú mi á dẹ̀ máa dùn tó bá tún wá kí ìlú rẹ̀ sí tán yóò tún wá kí kábíyèsí ọba síkírù kábíyèsí o ẹ wo tòrótòró àyànfẹ́ ó yá fi ewì ó yá fi kí ìlú rẹ̀ sí èmi lọ́mọ ìrẹsì òbí ọmọ arẹ́gbòdò dájọ́ eégún ó yá ìlẹ́nu ìrẹsì ni àṣà ni èdè ni iléeṣẹ́ nígbà tí kò ní bàjẹ́ fún fún àǹfààní tẹ̀fí kalẹ̀ fún ìlú ìrẹsì lórí ètò ní ọjọ́ akẹ́sí ètò lápẹ́ tòrótòró ó yá ọlọ́run sókè. torí ọdọọdún ni lásogún ọdọọdún ni ìrókò sọgbọ̀n ọdọọdún ni abíyáyá so àádọ́ta bí ọdún bá ti dùn ìpèrègùn àmàwọ̀ tutù wálé ayé ẹ mọ̀ pé ọdọọdún là arúrógbó ọdọọdún là láwùsá ọdọọdún là arọmọ òbí lórí àdẹ ọdọọdún là mọ bẹràn ọbẹ ní bẹsù ọdọọdún là mọ wà ìrìn ẹwà ní kúkú wà gbogbo ọmọ ọmọ bíbí ìlú rẹ sì mọ kíyìn o. mo kí yín mo kí yín ẹ̀yin ọmọ ìrẹsì òbí ọmọ arẹgbòjò dájọ́ eégún ogun ọjà jajajajaja kókó wọn nílùú rẹ̀ sì rí láéláé ìlú tọpọ tọkọ yẹn jẹ nígboro ìlú rẹ̀ sì nítorí pé ní ọjọ́ tí yẹn jẹ bá dé bàbá ni ẹ ké sí mi bẹ́ẹ̀ bá ké sí mi wọ́n dá yín lóhùn lọ́sàn-án wọ́n dá yín lóhùn lóru wọ́n máa dá yín lóhùn nígbà gbogbo ní ìrẹsì ẹ̀ bí a máa régbò dájọ́ dájọ́ eégún wọ́n ní eégún ọ̀gbọ́dọ̀ babaláwo lu rẹ̀ sí béégún bá na babaláwo ilẹ̀ ló kúkú dà ọ̀dàlẹ̀ ẹni tó bá dàlẹ̀ yọ̀bàlẹ̀ lọ jaja ajá ò ní wọ̀dọ̀ nírẹsì bí ajá bá wọ̀dọ̀ mọ̀ pé ajá náà alákejì lọ ni. ìrẹsì bí ọmọ ọmọ arẹ́gbòjò dájọ́ eégún bí báńkì ìrẹsì rẹ bí ẹni kí n mọ́ dákẹ́ mọ́ ní í ṣe mí ọmọ agbálẹ́ lọ́tún ọmọ agbálẹ́ lọ́sì ọmọ arẹlẹ́ lọ́tún ọmọ arẹlẹ́ lọ́sì ọmọ òkè kan gàgàrà gàgàrà tí ń bẹ ní ní lu ìrẹsì tó ṣe wípé gbogbo bá dé ibẹ̀ ni gbogbo gbogbo wọn sá lọ ìyẹn ọmọ ìlú ìrẹsì ọlọ́run ọ̀bọ níjẹ́ tẹ́ láéláé ẹni mọ̀ sí láéláé mo dúró báyìí kí n tó wá mọ́ lọ ṣé kí n sáré yẹlé kábíyèsí kábíyèsí ọba wa níbo nígboro lu rẹ̀ sí. kábíyèsí o mo ṣe kábíyèsí nígbà ẹgbẹ́ ìje mo tẹríba láàfin ọba èmi ṣe kábíyèsí nígbà ẹgbẹ́ ìfà ìsáré yẹlé kábíyèsí mi lọ kábíyèsí ọba síkírù adéṣeun ìbílòyè ìbílòyè ọdúnmìrin kejì kábíyèsí ká ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ bí má ṣe pẹ́ bí má pẹ́ ṣe pẹ́ láyé ká ẹ fẹ́ fẹ́wú parí ká ẹ fẹ́ fẹ́rìgì jóbi ká ẹ gbogbogbogbogbogbo bí olúgbogbo tìrì gbó kábíyèsí kírùkẹrẹ ọjẹjẹjẹjẹ títí kọ́ dọ́kínní mo ṣe kábíyèsí láàfin kábíyèsí ọba wa ọmọ wa o ọmọ wa ẹ mọ̀ ọ́n gbọ́n ẹnu tèmi lọ ọmọ ọmọ wa mérílẹ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́ bí mo ṣe ń kírun bàbá tẹ̀yìn ọmọ àjẹgbàdúrà ọmọ olúwọn àgòkè ọmọ orí mọ́kú ọmọ ìlú mẹ́ta ààfin nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ olóbì kan òbí kan tí ń bẹ nípẹ̀kun sóko bọ́bá múnú sófin a sì mẹ́yìn ìsopa a máa rìn gbùngbùn a sì fi so àjò pa nílé bàbá tó bí yín lọ́mọ kábíyèsí ọmọ olóbì ìgbà tí wọ́n mú jíjó eégún nígboro ìlú rẹ̀ sí kábíyèsí ọmọ àrò ẹ mọ̀ pé mo báyìí lóye mo pè yín ló kọ ó kọ là á fi pọ̀ bá ládé ọmọ òdùmìrin ọmọ òdùmìrin ọmọ òdùmìrin nígboro ìlú rẹ̀ sí bàbá kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀tọ́ o ìlú ò dàrú mọ́ yín lórí lásìkò tẹ̀yìn gbogbo nǹkan yóò sì mọ jọra wọn gbogbo nǹkan yóò mọ ojúṣe ẹni ronú sùn ẹni dájíké ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe tẹ ìyìn sí ẹ̀gbọ́n òsì ní gbẹ̀rẹ̀ owó ẹ̀yìn dànù dànù ìlú ọmọ pọ̀ sí ni gbogbo wa pátápátá pátá tó ń lé tàlejò ọmọ rẹ̀ sí lé lókolódò lẹ́yìn odi kájọmọ́ bẹ níyà láàbíà.